mo kì í káàbọ̀ sí ìròyìn ajá balẹ̀ láti orí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ní nàìjíríà tí ó tún jẹ́ asanilójú agbo hypeman bright goya tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì mọ̀ sí goya melon òun ló ti kéde lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti gba oyè ọ̀mọ̀wé nínú ìṣàkóso okòòwò goya melon fi ìdùnnú rẹ̀ hàn lórí ayélujára rẹ̀ wípé olúborí ni òun lójoojúmọ́ ó sì tẹ̀ síwájú wípé wọ́n fún òun ní ìdánimọ̀ gẹ́gẹ́ bí aṣojú àlàáfíà oyè ọ̀mọ̀wé nínú ìṣàkóso okòwò àti aṣojú olórin àlàáfíà lágbàáyé ẹ kú oríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ilẹ̀ Amẹ́ríkà Kanye West òun ló ti ṣiṣọ́ lójú eégún wípé òun àti Jay-Z ń ṣiṣẹ́ lórí àwo orin tuntun Watch the Throne léyìí tí ó sọ pé yóò jáde láìpẹ́ jọjọ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń ń bi Kanye West ìgbà àti àkókò gan tí yóò jẹ́ kí wọ́n lè máa retí ṣùgbọ́n ó sọ wípé títí ìparí ọdún yìí léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ kò ní lè dúró tán láti wo àwo orin ọ̀hún látàrí bí àkọ́kọ́ ti làlújá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ètò ayẹyẹ ọlọ́dọọdún ti Academy Music ní Los Angeles ni òye fojú hàn gbangba wípé ó gba òbítíbitì àwọn ìràwọ̀ Hollywood lálejò pẹ̀lú ìdáwó ìrànwọ́ eléyìí tó tó mílíọ̀nù mẹ́wàá d dọ́là fún ibi ìkóhùn ìṣẹ̀ǹbáyé sí ara àwọn tí wọ́n wà níbẹ̀ láti fi ìjókòó yẹ ọjọ́ náà sí òní Mickey Steve McQueen Tilda Swinton àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olùdarí orin Thank God ọmọrí jẹ Smith tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí TG ọmọrí òun ni ó ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé òun yóò gbé owó iṣẹ́ òun lọ sí mílíọ̀nù dọ́là kan òun sì mọ̀ wípé wọ́n máa san TG ọmọrí òun ló ti sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ó ti ń sọ fún àwọn ènìyàn wípé òun yóò fi èlé kún owó tí òun ń gbà lọ́wọ́ àwọn ènìyàn láti bá wọn darí àwọn orin àti gbogbo fọ́nrán fídíò lọ́kan-ò-jọ̀kan tó yóò bẹ̀rẹ̀ sí ní gbà láìpẹ́ yìí Tíjì Ọmọrí òun ló ti ṣe ọ̀pọ̀ iṣẹ́ fún àwọn gbajúmọ̀ olórin bíi Wizkid Kiss Daniel Olamide Fireboy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní báyìí ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbé gba orí ìtàkùn ayélujára lọ bí wọ́n ti ń dáhùn sí ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọmọ orílẹ̀-èdè nàìjíríà adébáyọ̀ adéfẹ́wá eléyìí tí ó jẹ́ ẹni tí ó ní agbára tí ó sì lọ́rìn jùlọ pẹ̀lú ìwọ̀n kílò méjìléní ọgọ́rùn-ún tó sì ti gbá bọ́ọ̀lù fún batty town latin orient downcast rovers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó ti ṣetán báyìí láti pawódà ṣe látàrí àti lọ láti orí football tí í ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nínú eré ìdárayá láti lọ sínú ìjàkadì búrẹ́dì wrestling lẹ́yìn ọdún méjìlélógún nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nígbà tí ó ń sọ̀rọ̀ akínfẹ́wà sọ wípé kàkà kí òun fẹ̀yìntì báyìí òun ó túbọ̀ lọ sí àwọn nǹkan mìíràn ni nínú eré ìdárayá iṣẹ́ tuntun rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàlélógún oṣù yìí nígbà tí ó bá darapọ̀ pẹ̀lú Anthony Ogogo nínú ìjàkadì ìdánrawò ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún olùjáwé olúborí ìdíje Nigeria Idol ti sáà ẹlẹ́ẹ̀keje Zadok Àgálẹ̀ǹgbè ẹni tí ó jẹ́ akọrin àti oníṣòwò ló ti ti orin tuntun kan síta tó sì pè ní preacher of love Zardoz ló ti kọrin lórí ìtàgé pẹ̀lú àwọn lókọlókọ tí ètò felaboration eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ kẹnubẹ́pọ̀ yìí kò gbẹ́yìn nínú rẹ̀ ní báyìí ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń tètè lọ sórí ìtàkùn ayélujára gbogbo láti lọ wo àwọn orin rẹ̀ eléyìí tó sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ ti jáde kí wọ́n lè gbọ́ kí wọ́n sì mọ bí ó ti lóyin ládùn tó. When you call my you miss your steps. I got your back, you know I'll nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìgbìmọ̀ Oscars tí wọ́n ń rí sí ọ̀rọ̀ àwọn sinimá tó dúró re fún àmì ẹ̀yẹ nínú Academic of Motion Pictures Arts and Science ni wọ́n ti pawódà ṣe lórí ọ̀rọ̀ àwọn sinimá Nàìjíríà tí wọ́n yàn láti kópa nínú Oscars 2023 látàrí bí àwọn ènìyàn ti gbójú àgbọn wò wọ́n bí wọn kò ti fẹ́ fi àwọn sinimá kan sórí àtẹ sinimá tó tó láti gba àmì ẹ̀yẹ ní báyìí wọ́n ti sọ fún àwọn ìgbìmọ̀ náà wípé àǹfààní ní àtúndìbò ti wà léyìí tí àwọn sinimá kan ti wà nínú rẹ̀ bíi ẹlẹ́ṣin ọba láti ebony life àníkúlápó láti ọwọ́ kúnlé àfọláyàn agẹṣinkólé láti ọ̀dọ̀ fẹ́mi adébáyọ̀ gbogbo rẹ̀ pátápátá ni ó ti wà níbẹ̀ bí ó bá ti ṣe ń lọ a ó máa jẹ́ kí ẹ gbọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn amúlùdùn South Korea Bangtan Boys léyìí tí Jin Sugar J.O. RM Jin In V àti Jangkook wà nínú wọn ní ìròyìn ti jáde wípé wọn kò ní lè tẹ̀síwájú nínú iṣẹ́ orin fún sáà kan báyìí látàrí iṣẹ́ orílẹ̀-èdè wọn gẹ́gẹ́ bí ọmọ ogun tí ó pọn dandan fún wọn láti ṣe eléyìí tí ó sì wà nínú òfin fún ọmọ ọdún méjìdín ní ogún sí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n fún odidi ọdún kan àbọ̀ gbáko àwọn olórin wọ̀nyí ni wọ́n sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ni yóò máa ṣojú fún wọn ní gbogbo ìgbà tí iṣẹ́ bá kan àwọn lásìkò tí àwọn bá ń sin irú ìjọba lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ahmed musa ni ó ti nawó oore rẹ̀ àti ìdùnnú rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà padà pàápàá ìpínlẹ̀ plateau níbi tí ó ti kọ́ iléèwé eléyìí tó bá ti òkè òkun mu tó sì pe orúkọ rẹ̀ ní M&S ní ìpínlẹ̀ náà ó sọ lórí ìtàkùn twitter rẹ̀ wípé òun ṣe eléyìí láti dá padà sí orílẹ̀-èdè òun àti wípé orúkọ ìyá àti bàbá tó bí òun lọ́mọ òun ni òun fi sọ orúkọ iléèwé ọkùnrin náà gẹ́gẹ́ bí Musa àti ìyá òun tó ń jẹ́ Sarah tóun sì sọ wípé M&S lórúkọ iléèwé náà yóò máa jẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ti ń bá ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ náà nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í tí wọ́n sì ń sọ fún wípé ènìyàn rere ló ń ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní kì í ṣe ìròyìn mọ́ bí ìlú mọ̀ọ́ká olórin Kiss Daniel ṣe ń gòkè sí nínú iṣẹ́ orin àti àwọn ọlọ́kan àwo orin rẹ̀ pàápàá láti orí àwo orin Barnabas níb December twenty twenty one pẹ̀lú bùgá tí ó tún jẹ́ ìtẹ́wọ́gbà ní tòró ti ìbú àgbáyé débi ìrìn ìtọ̀lú lẹ́sẹsẹ rẹ̀ ní ojúnà àti kọ orin ilẹ̀ adúláwọ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà dé Canada pàápàá ó kọ orin cough pẹ̀lú where we come from tí ó jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Africa tí ó sì ń palẹ̀ mọ́ láti tún kọ bùgá níbi ìṣíde ìdíje FIFA World Cup eléyìí tí yóò wáyé ní Qatar Kiss Daniel wá sọ lórí ìtàkùn ìtàkùn ayélujára rẹ̀ wípé àwọn yóò ṣètò O2 Arena ní ọdún tó ń bọ̀ ní London kí àwọn ènìyàn kí wọ́n máa palẹ̀ kò ní bàjẹ́. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn wa mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé tó bá ń dùn fún ọ ò ní mú ẹni tó ń ṣe tìrẹ o nítorí náà ní àsìkò àlàáfíà máa palẹ̀ ogun mọ́ àjùwà ṣe ṣògo rẹ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.